يسلم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أكثر الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مشتتاتها فإن كل مشتتة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúgbò fún aláwọ̀ sọ́nà ọ̀dọ̀ àlá àtọ̀rọ̀ ìjáde fún àdúrà fún ọ̀sọ̀rọ̀ wà ní ìwọ̀sẹ̀lẹ̀ àdúgbò pé ọlọ́ọ̀bà ìjọba àdúgbò orí àgbègbè sáà ní àdúgbò sọ́nà ọ̀dọ̀ àlá ó ń sábà bá àwọn sàkàrà àti gbogbo àwọn tí wọ́n bá tún lé lórí àlàmọ́ ìfọ̀nbá wà ní ìwọ̀sẹ̀lẹ̀ tó tó lè fi ọjọ́ ìyàwó Haji Umar Pertama Tuhi Kebetulan itu Kebetulan yang berjalan Mahimun Para Sumpah Haji Kebarat Tuhi Nam Ali Ini di Umar Alam Kuala Ini Mujur Kuala Ini Alam Kuala Kuala Kuala Kuala Kuala Kuala ونؤمن بالله الله سبحانه وتعالى قال في الرجل قوله على اليوم في حمدانه فليؤمن الله سبحانه وتعالى صلاة في آل النبي قولنا سورة البينة سورة البينة سورة في سورة الإخوان صلى الله عليه وسلم من المدينة وهي سورة مدنية سورة مدينة حديث رسول الله صلى الله عليه وسلم ṣe pé àwọn àyà tó fẹ́nu súnmọ́ yìí kì í jẹ́ àyà mẹ́jọ òun náà ní àyà tó fẹ́nu súnmọ́ yìí. súnmọ́ yìí nígbà tí ó sọ̀kalẹ̀ fún anájú sọ̀rọ̀ báwo aláìwọ̀ sọ̀rọ̀ yàrá gẹ́gẹ́ bí ó ti wà nínú muslim imam ahmad àti nínú àwọn yàrá mi nínú sọ̀rọ̀ ìbùkárí nínú sọ̀rọ̀ ìbùkárí. ànígbà tí sóra yìí tó kọ̀ kalẹ̀ fún àlejò sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí malik bin amr bin salim al-ansari gẹ́gẹ́ bí ó ti نزلت لم يكن الذين كفروا min ahli al-kitab onígbà tí sura lam yakuni tó sàkalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tó fi dé parí qala jibril ya rasulallah wọ́n ní jibril wa sọ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́gbà tí owó mú sura yìí wá tán ó ní inna rabbaka ya'muruka an taqra'aha ubayya ó ní ọlọ́ọ̀bá àdékẹ́ọ́lá ó pa wọ́n láti ibi kó ka sóra yìí kó ka fún ọ̀báyì ọ̀báyì tó ń ka ọlọ́wọ́ bá rí kí ọlá kọ́ láti pé kó ka fún ọ̀pọ̀ ọ̀la nàbí sallallahu alaihi wasallam ní ọ̀báyì anábì wa sọ fún ọ̀báyì ike ìrẹ́ ọ̀báyì inna Jibrila amarani an aqra'aka aw uqri'aka hadhihi al-aya ó ní Jibril pamílá jẹ ipe kí n ka hábì ìṣòwò sórọ̀ yìí kí n kà á fún ọ. ọ̀rọ̀ ọba yìí ọba yìí wá sọ pé wọ̀kọ̀dù kéèkù sáfà ya rọ̀ sílẹ̀ láà tí wọ́n dápọ̀ mí ní sọ́mà lọ́wọ́ wọ́n dápọ̀ mí pé ọba yìí òun náà ní kó kà á fún kọ́ọ̀lá náà alábìnrin náà alábìnrin bẹ́ẹ̀ ni bàbá dá ọba yìí ọba yìí fún káà wọ́n bẹ̀rẹ̀ sí kí ni wọ́n bẹ̀rẹ̀ sí sunkún wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ọlọ́run dákọ̀ òun láti ká máa fi ká káàbọ̀ òun. nínú hadith bíi bákan náà inú musa bíi bámu ahmed ti ẹ̀dínláàmù bukhari àti ìlàmù muslim ìlàmù muslim rahman allah táwọn náà gbà wá inú hadith anas bin malik رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لبيت بن كعب هنا النبي صلى الله عليه وسلم صنعوا أبي وما كعب قل إن الله أمرني أن أقرأ عليك لم يكن الذين كفروا من أهل الكتاب قل الله بارك ولا فاملا فيه إبن لم يكن الذين كفروا كتابوا قال أبي وأنت النبي صلى الله عليه وسلم وسماني الله يجزاكم ọ̀bẹ́yì wọn àti kẹlọ́ lè káà fún kọ́ọ̀lá náà anábì ní ọlọ́run dákọ̀ rẹ̀ náà ni tí ìbá dákọ̀ rẹ̀ ti nílò ní tìmínì òní wá fi tẹ́tẹ́ bàbá ta ọ̀bẹ́yì ní ká ọba tó tìmínì wá bẹ̀rẹ̀ sí ọ̀kan tó àtàwọn ìwáyà míì náà tó jẹ́ pé àbúrú sàlàyé fún wa nípa ìsọ́ka sí ọlá tí ń fún ọ̀bẹ́yì ní ká òkú orúkọ pọ̀ máa ń yìí pé ọlọ́run bá nìkan láti kí àwọn kà fún ìgbàlè. Súrà yìí ọlọ́run bá nìkan lá ó sọ̀rọ̀ nípa èdè sí àwọn kèfèrí síwájú kó tó gbé ìsìláàmù dé báwo ni ṣe fi wọ́n ti rí ìgbà tí ìsìláàmù wá dé kí ni àyípadà tó bá wọn kèfèrí. Kò kí ni ntí ọlọ́run bá nìkan lá tí ó rí ránṣẹ́ sí wọn ẹ̀ kí ni àbó ni àwọn tí ọlọ́ọ̀bà àdìjọ́lá fi ránṣẹ́ sínú àwọn kèfèrè yìí báwo ni wọ́n ti gba iṣẹ́ tọ́lọ́ọ̀bà àdìjọ́lá tó rán sí wọn kí ni wọ́n wá jẹ́ ẹ̀san yóò máa bẹ fún àwọn tí wọ́n gbà àwọn tí wọ́n tapò tí wọ́n gbà kí ni wọ́n máa jẹ́ ẹ̀san yóò máa bẹ fún ọdún bá ti òkúta ìgbéyà mọ́ òun náà ni àwọn kàtí sóra yìí ni ọlọ́ọ̀bà àdìjọ́lá tó rán sí wọn bẹ́ẹ̀ بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صهفا مطهرا فيها كتب قيمه وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك فيها جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها جنات عدن تجري تحتها الأنهار خالدين فيها خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه الله بعد كلام صفوان صلى الله عليه وسلم يقول لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين الله بعد كلام àwọn tí wọ́n ya kèfèrè min ahli al-kitab ẹ̀rọ àwọn tí ọlọ́ọ̀bà àwọn tọ́lọ̀ ọba àdìgbò lára òṣìṣẹ́ sí àwọn tí wọ́n ya kèké rí wàlúmùsìrìkì àti àwọn àtàwọn fa kí àti àwọn olùkọ́ yìí náà ọlọ́ọ̀bà àdìgbò lárí wọn ò lórí tí wọ́n wà lórí lórí ìpàǹkà ní ìpapọ̀ èyí títí tó fi wá di pé àlàyé wá dé wá bá wọn. ọlọ́wọ́ bá dìjọ́lá sábà wọnú ayé àyè á rí pé ó kọ́ sọ pé alẹ́rí na káfàrú lábẹ́kú ní alẹ́rí na káfàrú. àwọn tí wọ́n ya tèèrè rí ọlọ́wọ́ bá dìjọ́lá nígbà tí ó wà sọ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ya tèèrè rí àbáwọn ará owó nínú àwọn tèèrè rí ọlọ́run bá àdìsọ lá ní àhàlì ìta àlè nínú àwọn tí wọ́n ti kéde nínú àwọn tá a fún kíra wà ní wọ́n ṣe sí àtàwọn ẹlẹ́gbọ̀n. tó eléyìí túmọ̀ pé àwọn tọ́lọ̀ bá àdìsọ lá tọ́ka sí pẹ̀lú àhàlì ìta àlè tó jẹ́ pé àwọn náà ní àdìyàwó ìtọ́lọ̀ bá àdìsọ lá ná àlẹ́ ìmúká bí tó sì fún ní àdìyàwó láti bá àdìsọ fún àwọn tó jẹ́ pé ọlọ́ọ̀bá àríkẹ́ láàrín àlẹ́gẹ̀ ìsá sí àlẹ́ìsàlám tó sì fún ní àyèjì láti kékeré láti bàbí iṣẹ́ fún wọn àti alìmọ̀sílẹ̀kùn àwọn ẹlẹ́bọ àwọn tó jẹ́ pé àwọn náà ní àbàjá tó ní àwùsáàlì àwọn tó jẹ́ pé àwọn ń bọ òǹsàlì nínú ìran orílẹ̀-èdè nínú àbàjá ìwà yìí àwọn tó wà lé àwọn tó láwọn ti ẹ̀wọ́ ti bẹ́ẹ̀ àwọn tọ́lá àwọn ti nàzára ń bẹ àwọn jẹ́ pé àwọn ti kíni àwọn ń bọ òwìta ọlọ́run bá àlejò ọlá wá ní wọn ò fi gbogbo ọpọlọpátá wọn ò fi nǹkan tí wọ́n bẹ lórí ẹ̀ wọ́n sì wà lórí ẹ̀ ni tàbí àmúmọ́lì báyìí títí tí àlàyé ọ̀rọ̀ wa ní wá bá wọn mujahid rahimahullah ó ní láti yẹ kúrú mú fàkíyì

inú àyà tó tẹ̀lé títí láàlàyé tó wáyé wá bá wọn àlàyé ọ̀rọ̀ ní tí ó mú ọ̀rọ̀ tó ti fi ni tí ó mú clear tí ó lè sí iye méjì bẹ́ẹ̀. wọ́n ní nǹkan tó ń pè ní alìbàyínà òun náà ni máa ń yóò báyìí alùpùpù ìlú hàn òun náà ni nǹkan tá a máa fi fi ni etí òdodo tá a máa fi sàlàyé òdodo gbogbo nǹkan táwọn sọ pé kí ni yóò báyìí náà ni yàtọ̀ fi mọ òdodo yàtọ̀ sí ọlọ́ọ̀bà ìṣẹ́lá ní àgbà tó dé wá bá wọn gbogbo wọn pátápátá ojú kan náà ni wọ́n rìn nínú kúkúrú wọn ò ju ọlọ́ọ̀bà ìṣẹ́lá gbọ́ wọn ò jọ́ sí ọlọ́ọ̀bà ìṣẹ́lá pẹ̀lú ọlọ́ọ̀bà ìṣẹ́lá wá ní rasulun min Allah rasulun min Allah kí ni àlàyé ọ̀rọ̀ tó wá dé wá bá wọn òun náà ni òjíṣẹ́ kan rasulun min Allah òjíṣẹ́ kan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala

ọlọ́run bá àlejò ọlá ó wá rántí gbogbo èèyàn pátápátá láti lè máa kìlọ̀ àti láti lè máa segin láti lè máa fún àwọn èèyàn nínú oṣù mọ́. lẹ́yìn tó ti wà nínú ayé àti kálukú ayé ọlọ́run bá àlejò ọlá sọ pé wà á sálíláṣà lè láṣẹ ọ̀tún òla. àwọn èèyàn àmẹ́sọ̀ wá wà nínú kó bá a máa segin kó bá a máa jẹ́ òṣìṣẹ́ báwọn èèyàn. inú نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا الله بارك ولاني تبارك يعني في قولي الله بارك ولاني الله بارك ولاني يعرف يوباتي يريد يقول الذي نزل الفرقان على عبده أما تجد هنا لنصى الفرقان إيه؟ ما يفرق به بين الحق والباطل nǹkan tá a máa fi ṣe kí ni nǹkan tí wọ́n á máa fi ṣe òfin yà láàrin ọwọ́ àtìbàjẹ́ láàrin òdodo àtìbàjẹ́ òun náà ni alukurkan nínú àwọn orúkọ alukur'an ọlọ́ọ̀bá àdìsẹ́lá wá ní pípọ̀ orí ọba tó jẹ́ pé òun ló sọ ọ̀kalẹ̀ àlẹ́ àbùdùnú fún ẹrú ẹ̀ ẹrú ẹrú pé ọlọ́ọ̀bá àdìsẹ́lá a máa rí fún àti àmẹ́sọ̀láwà ní ọ̀sálà yóò pè ní ẹrú sábà wo àwọn àdìsọ́lọ́ọ̀bá àdìsẹ́lá ṣọ́kàtà àmẹ́sọ̀láwà ní ọ̀sálà ń pé ẹrú yìí á rí sí àwọn àyè tó ga ni àwọn àyè tó lágbára ni tò fi jẹ́ pé mọ̀kọ́mù ọ̀dọ̀dìyà inú àwọn àyè tó ga jù ní á kó nínú Al-Qur'an ewu ayé ayé látòjúwe ọlọ́wọ́ bá rí sí sí ànábì lẹ́rú ní àyè tí ń sọ nípa ala ó pè lẹ́rú ẹ̀rí níbi sísọ ọlọ́wọ́ bá lè tẹ́lá sọ pé alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja èyí wọn nínú suratul Kahf ọlọ́wọ́ bá lè tẹ́lá ní alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab ọpẹ́ fún Allah ọba tó jẹ́ pé òun náà ló sọ síra kalẹ̀ fún ẹrú ẹ̀ kálẹ̀ bí tọ́lọ́wọ́ bá ń tọ́ka sí òun náà níta ni òun náà lànà bí i àbúkọ́ ọ̀làmẹ̀jẹ̀ aláwọ̀ níwájá ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ti ṣe kíni kò sí Al-Qur'ani yẹn ní nǹkan tí ó ṣe kíni ní nǹkan tí ó mú fún ẹwà yìí kò sí nínú nǹkan tó wá ẹ bóyá ti fi ọlọ́wọ́ bá àlejò ọlá ṣe kíni ọyẹ mà ní ó ṣe ní nǹkan tó ṣe kíni بسنا ثلاثة الأول سورة الإسراء الله الله عليك لا توقف أجام صلى الله عليه وسلم رجالي كمي كدبي هوني تابا وعيونا عارف يا يوني عجي في طلع بالك لا تنزي على صلى الله عليه وسلم صموني يا جي الله الله عليك لا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ẹ̀rì tó di ayà yìí náà ọlọ́run bá àlùjọlá ní nípa ọlọ́run bá àlùjọlá ọba tó fún ẹrú ẹ̀ tó mú ẹ̀yẹ orú mìíràn masjid haram láti mọ́sálásí haram ní maka ìlànà masjid al-aqsa tó fi dé mọ́sálásí kíni mọ́sálásí jerusalem masjid al ọlọ́ọ̀bá àríkọ́lá ó tún ṣe gíní àyè yìí náà tó fi ṣe àníṣọ́lá wà lọ́sọ́lá ní ẹrú àyè gíní òun náà ni àyè ibi gíní ibi wọ́n ti jẹ́ àníṣọ́lá wà lọ́sọ́lá lọ sí ní àyè ìdánisọ́lá wà lọ́sọ́lá ti gbà yẹn wọn. àwọn tó fẹ́ tako ìsra wal wọ́n ní ábùdù tọ́lọ̀ wà ní jọlá ń sọ yìí tí wọ́n lánàá ti kọ́ ní báwí a ní ìtànà ìtànà ti báwí ìtànà ti báwí ọlọ́run náà ní ànábì ìtàm àbánábì àkóbù náà ti pè so ibi tata máa ń sáta lọ lè sápamọ́ sí òun náà níbi àwọn tọ̀bíyè níbi àwọn pronoun tọ́lọ̀ ọba àti tẹ́lọ̀ ọba ti la ó kọ mọ́lẹ̀ tó wá ń tọ́ka sí ẹni òun àwọn wàá sọ pé ẹni báyìí tó ẹni bá wá sọ pé nítorí tọ́lọ̀ ọba àti tẹ́lọ̀ sọ pé ẹrú rẹ̀ ike anabi kan ní báyìí ebi anabi kan tẹ́lẹ̀ ẹrú náà rí anabi àbó tẹ́lẹ̀ ọlọ́run náà rí àwọn àsọ fún pé tó bá padà nínú kúrọ́tù káàdì tọ́lọ̀ ọba àti tẹ́lọ̀ sọ pé alhamdulilayi lẹ́sìn أنزل الكتاب الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل ولم يجعل له عوجا inú sọ́ọ̀tù káàdì kọ́lọ̀ ọba àti ìṣẹ́lá sọ pé ọpẹ́ fún ọba tó sọ alìkìtáàbì kalẹ̀ fún ẹrú rẹ̀ àwọn àti ìlọ́wọ́ rẹ̀ pé ṣé alìkìtáàbì kan sọ ń bẹ̀rẹ̀ yẹn kíra àwọn olólùwọ́ sọ kalẹ̀ fún ànábì yàkú kọ́lọ̀ ọ̀sọ́ kàdé tó bá jẹ́ pé ábùdù tó wà ń bẹ̀rù tẹ̀ bá ní ànábì yàkú rè so ìlú wa ti sọ́ọ̀tù káàdì kan kò sí èméjì bẹ́ẹ̀ wọ́n lá nàbí náà tó bá kan náà ìyẹn sọ́dún fòkàn fọ́lọ̀ bá rí kẹrẹ́ta bá rọ̀ kàlẹ́bì nà zọ́dà fòkàn náà alá àbìrì tó ẹ̀rí tó gba àwọn ẹ̀wọ̀n kò sí èméjì bẹ́ẹ̀ alùpùránì náà máa túra wọn ni ẹ̀yìn kan ò lè rí wáyà kan nínú alùpùránì sì ni kó wá ní òun fẹ́ ayé ayà ní ìjọ wà wáyé wà sí ìpọ̀jù ẹwẹ́ ọ̀rọ̀ lè wá ẹ́ gbogbogbò nínú ayà kan àwọn ayé ayà ní àlùkò ààrùn yóò wá ṣe kíni yóò wá sọ ní ẹ̀sà yóò sa àwọn ẹlẹ́sà jáde nínú ẹ̀ agbọ̀dọ̀ gbọ́ ilé ìyé ká gbọ́ ilé ìyé káwá tó kíni káwá tó kúra wọn. ọlọ́run bá àdìsọ́lá fún wa àlàyé ọ̀rọ̀ tó dé wá bá àwọn alul kitab àwọn yahudi àti nasara àtàwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ òun náà ni ọ̀tún olómìnira òun náà ni òṣìṣẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òṣìṣẹ́ ìlú jẹ́ pé yẹ̀dùnú fúhùfán mọ́tò àtàwọn òṣìṣẹ́ tó jẹ́ pé ń ka fúhùf jábò sọ̀hífà ẹ̀ òun náà ni àwọn ewé ìdíra wàyí àlùwárà kan àlùmáwò àwọn onímọ̀ nípa lò sí o wọ́n ní òun náà ní àwọn ìwé ìdíra àti ká sọ pé aláwò wàlá léyìí. ọlọ́run bá àdékẹ́lá ń yẹ kìlò fún òfà ń mọ̀tò ọ̀ṣàrọ̀ tí ń ka àwọn ewé ìdíra kan mọ̀tò ọ̀ṣàrọ̀ ìtọ́lọ́run bá àdékẹ́lá ti kí ni tó ti pọ̀ ọmọ. tó jẹ́ pé ìgbàjẹ́ ò lè kà á láyà àti ìbáfẹ̀lú mi lẹ́yìn ẹ̀dẹ́ yìí wàlá mi nà

àwọn tó kọ́tọ́ náà bá àríjọlá ìjìyà tó fẹ́ fún wọn tó bá jẹ́ ọ̀gbẹ́gbẹ̀ ìjìyà náà kí ni ó mú wọn jìyà tàwùfíìsì náà ni wọ́n jẹ́ pé àlùkùránì pátápátá látòkò délẹ̀ tàwùfíìsì ọlọ́wọ́ bá àríjọlá ní nínú tíra tí ọlọ́wọ́ ní ewé tíra tí ọlọ́wọ́ bá àríjọlá tó ní kí òṣìṣẹ́ ọmọ tó kíni tí ń kà fún wọn yìí ọlọ́wọ́ bá àríjọlá ti ha kútùbùn ọlọ́ọ̀bá àdìsọ́lá ní àwọn nǹkan kan tá a kọ ìbẹ̀ nínú kíni ìbẹ̀ nínú ewé ìdíra yìí tó jẹ́ pé kíni tó jẹ́ pé kọ́ yìí máa àwọn nǹkan tá a kọ yìí àwọn nǹkan kan tó tó kíni kó dúró déédéé ni mustaqima mustaqima mu'tadila àdìlà àwọn nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé ó dúró déédéé tí ò nǹkan tó yọ tó mú àwọn ìjọba ni ó jẹ́ pé dọ́gbadọ́gba dọ́gbadọ́gba ní bẹ́ẹ̀ ní Al-Qur'an lásìkò ìbílẹ̀ òun náà ní síra tí ọlọ́ọ̀bà àdìsọ́lá ti kíni tọ́lọ́ọ̀bà àdìsọ́lá ní òjíṣẹ́ yìí yóò máa kà á fún wa sí ha kótóbó nǹkan yìí náà ó jẹ́ pé àwọn síra yìí àwọn nǹkan tí wọ́n kọ sínú rẹ̀ yìí ayé màkùbá tó nǹkan yìí náà àwọn nǹkan tí wọ́n kọ tó jẹ́ pé àwọn nǹkan tó ṣe kíni àwọn nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ yìí tábàlọ́ ní wọnú alukur'an ẹlẹ́ wo àwọn àlàyé tí alukur'an ti fún wa tí alukur'an bá sàlàyé fún wa tó wájú kó fẹ́ sọ ìtàn nípa àwọn àjọ tó ti kọjá ni ẹ̀ á rí i pé yóò sọ àwọn àtàn yẹn lọ́nà tó jẹ́ pé kíni tó jẹ́ pé ọ̀nà tí ò gbà kan tó ní takura wọn ó lè sọ bí ẹbí kó tó sọ lẹ́kùnrẹ́rẹ́ ó lè sọ bẹ̀rẹ̀ bí kó tó lè sọ parí nìkan yìí ibẹ̀ láti mọ̀ pé ni a ti mọ̀ tó dúró déédéé tó wà tó gbani. èdè tó àti o ẹnu ọmọ tó sọ o tó sọ tó sọ nípa ànábì ìsá ẹ̀bá tó nínú túra ní ẹnu tó sọ tó sọ nípa tó sọ nípa ó sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ìròyìn tọ́lọ̀ ọba àlejò láti ìròyìn rẹ̀ yìí bẹ́ẹ̀ náà láti gbà ọlọ́ọ̀bà àlejò nínú ápẹ́lú sáwùbá ayàtúfà sáwùbá ọlọ́ọ̀bà àlejò láti àkọ́já ọdún rọ̀sùlùm ní àǹfùsìkùn ọlọ́ọ̀bà àlejò láti òṣìṣẹ́ tọ̀síwájú wá báyìí ní àǹfùsìkùn láti ara yìí náà yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo tí máa fi ń ba àwọn ìjọ ànẹ́bì lọ́kàn jẹ́ gbogbo tí máa fi ń kónira bá ìjọ ànẹ́bì yóò sì máa ní ànẹ́bì lára àríkùnà alẹ́ ìfún ànẹ́bì yóò sì máa sojú òkò lórí tẹ́ẹ̀sì ń bẹ́ yóò sì máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọlọ́pàá dákùnkánú àwọn ìjọ mi dákùnkánú àwọn ìjọ mi ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ẹwàtá pè ní yàní ẹ́ tí ní tó ń jẹ tí o ní sí ìgbàgbà débi pé èyàn fẹ́ máa jẹ nǹkan èyàn fẹ́ máa jẹ kókó ọtún bẹ ọlọ́run ọba àríṣọlá wípé ọlọ́run dákun kó mọ̀ pa àlùmọ̀ àwọn rẹ káàkiri àbòfìdé ọlọ́run gbà ọtún wá bẹ ọlọ́run pé kó dákun kó mọ̀ fi ìyà ìnira ara wọn èyí ò ní ọlọ́run wà tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ìyà tí mùsùlùmí jẹ àlùmọ́ ànábì á rí pé ìyà ni ara wa náà ní máa ń pọ̀ bẹ́ẹ̀ àwọn náà láàmù ìyà jẹra wa tá a bá wo àwọn tó tó sì ní sùn tí a jẹ fún òru jẹjẹ àwọn oníbi à jẹ wọn tí báwọn olówó inú wa náà ní ètò yẹ kó yọ bàtà tí ò yọ bàtà ẹ síbo ni yóò máa darí sí yóò máa darí sí orí kálíkà tó yẹ kó gbàtàkà ẹ̀ṣẹ́ fi ń pa sí òru jẹjẹ ìfúnfúnfún

aláàánú rà lẹ́yìn sallallahu alaihi wasallam máa mú rahim gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kíni ẹni máa kẹ́yìn lẹ́yìn sallallahu alaihi wasallam ẹ̀rí ọlọ́ọ̀bá àlejòlá ìròyìn rahim ọlọ́ọ̀bá àlejòlá wá débi ní kọ́wá bí kìí ṣe ìròyìn gbogbogbò ẹ̀rí nìsí ọlọ́ọ̀bà àríkẹ́lá ó jẹ́ àrọ̀hìm ẹ̀rí rọ̀hìm tí ọlọ́ọ̀bà jẹ́ ọlọ́ọ̀bà jẹ́ gbogbo ẹ̀dá ni àtàwọn ẹ̀dá tó ti kọjá lọ àbí àtàwọn màláíkà àtàwọn ẹranko àti gbogbo pátá ọlọ́ọ̀bà àríkẹ́lá jẹ́ rọ̀hìm àmà nẹ́bí sọ̀lá

káwá nítorí pé àwọn náà ń gbọ́rọ̀ wọ́n bá jẹ́ tọ́lọ́run ẹjá sọ pọ́lọ́run ìgbọ́rọ̀ káàkiri sí báyìí fọwọ́run ẹni tí lápá yorùbá pé náà yóò máa rò pé nígbà tí náà ń gbọ́rọ̀ tọ́lọ́run gbọ́rọ̀ ìwádìí bá kàǹkà náà kí ni wọ́n gbọ́ ṣe pé ní láwà ìlú ti lọ́ máa ń pè ọ́ lábẹ́ ìdíkẹ̀ oníṣẹ́ òní gbọ́ ògbọ́ sí ìṣẹ̀lẹ̀ tó bá ti jìnà sí oníṣẹ́ ògbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ọlọ́ọ̀bà àdìsọ́lá ìgbọ́rọ̀ tọ́lọ́ọ̀bá àríṣọ́lá ẹ́ mọ́tòlápù ni ọlọ́ọ̀bá àríṣọ́lá bapili ọba tó rí náà ni àánú màláwà náà ti kíni àánà rí náà ó ní tó rí náà máa ibi ògiri tó ju alọ́kọ̀ọ́kọ́ yìí àmà ní yìí wá sọ pé kíni

àti ìdí ó padà gbẹ́gẹ́ ní ìdí tó ti kọjá tí o bá lo onímọ̀ nípa tó ti kọjá tí ó ti dé kọ́ tó o bá lo onímọ̀ nípa tó hàn tí tó pamọ́ kọ́ so ìmọ̀tọ́lọ́ ọba àlejọ́lá ẹ̀ ìmọ̀tọ́lọ́ ọba àlejọ́ tó rọ sí lágbègbè nǹkan ni so bẹ́ẹ̀ náà láàmà wá rí gbogbo tọ́lọ̀ ọba àlejọ́lá sọ fún wa nínú Al-Qur'an gbogbo ẹ̀ tọ́gbà ni tọ́lọ̀ ọba àlejọ́lá bá ń sọ̀rọ̀ nípa tàwọ́fẹ́ ìtàbátọ̀lọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run sàlàyé lọ́nà tó jẹ́ pé àánú òkè abáṣẹ́lá ká ilẹ̀ àánú já ọ̀yẹ́ ká tẹ òṣìṣẹ́ ká tẹ bọ́ ọlọ́ọ̀bà ní ìjọba ló sọ ọlọ́ọ̀bà ní ìjọba kọ́kọ́ rèé ọba tó dá yín tí nǹkan tẹ́yìn ló ti fi rẹ̀ fún ayíjá òun àlùdá yín ló sọ òun àlùdá yín oníṣẹ́ àìsíkí fún yín oníṣẹ́ ìjẹ́ fún oníṣẹ́ tó wá sọ gbogbo ẹ̀yìn والذين من قبلكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون أول الله بارك ولا الله بارك ولا اتقوا ربكم الذي خلقكم اخفايا وباين وتقون لدعي والذين من قبلكم هنا لدعوا تسوات واجمين ẹ̀wọ̀n bàbá mi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nìsí, àwọn ọ̀rọ̀ tí máa ń ṣe kíni, àwọn ọ̀rọ̀ tí ó dúró déédéé ni, àwọn ọ̀rọ̀ tí ò ní sako làákàyè ni òun náà lẹ́ẹ̀mọ́ bá pàdé nínú Al-Qur'an ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ ìtàn àwọn ìjọba tó síwájú ẹ tí kò sojú Ànábì sallallahu alaihi wasallam tí ó sojú Ànábì sallallahu alaihi wasallam bá ìtàn kálẹ̀ sáàpì àwọn kan náà wá sí kí ni ìtàn tí wọ́n sọ fún Ànábì kìí ṣe bá Ànábì sallallahu alaihi wasallam ní sọ́dọ̀ àwọn Yahudi àbáwọn nàkọ́ra táwa ní àbáwọn Yahudi ló sọ ìtàn Ànábì Mùsá àrídá sọ pé àbáwọn nàbára àwọn náà sọ ìtàn ànábì sábà ànábì ní tó bí á mọ́ àrídá wa tààlà sọ pé sọ ìtàn ànábì adam pa àdúgbò àwọn ìtàn ànábì tó kọjá lọ tó ibẹ̀ láti mọ̀ sí ni tó jẹ́ pé ọ̀rọ̀ tó ti kíni ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí wọ́n pa aláṣẹ káyọ̀ zaka wọ́n pa aláṣẹ káṣẹ hajj ẹ̀yìn gbogbo àwọn ọ̀tọ́ ọ̀bà àríkẹ́ lápá aláṣẹ káṣẹ ní Al-Qur'ani gbogbo ìfarapátá náà láàmà ní kékeré àmà ní pé déédé wà bẹ́ẹ̀ àmà ní pé yàní dọ́gbandọ́gba wà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ lápá àlàyé fún wa bá a fi kíni ó fún ogún fún wa nínú Al-Qur'ani ìdájọ́ alukur'an bá fi tí ó àbáwọn tí wọ́n mọ̀ tàbí wọ́n ti bí aláìmọ̀ wọ́n wá dé lónìí wọ́n wá ní alukurani kékeré alukurani ti jàmbá fóbìnrin wọ́n ní islam ti jàmbá fóbìnrin islam ti wá ní tí obìnrin ẹ̀ ń fi ọkùnrin méjì fóbìnrin mẹ́yọ̀ kan ní bàbá kan náà ló bí wa ebi inú kan náà wọ́n ti jáde ẹ̀ ń ìdèjì tá a bí ni wọ́n o wọ́n jọ wà nínú kan náà ni tí ọkàn náà wọ́n jọ bí wọn dé sísan kan ni àti sísan ni nígbà tí àwa fẹ́ fi ogún àwa ní ẹ̀fọ́ ọkùnrin léjì ẹ̀fọ́ wọ́n ní a ah, tẹ̀lé òfin lé ní ìhànàmà ta ló mọ̀ nǹkan fún tí ọlọ́wọ́ bá lè jọra tàbá wa dá làákà ìpadà ìpè obìnrin tẹ́lẹ̀ gan tó torí pé láàmú gbé gan báwo ni wọ́n ń so béèrè pẹ̀lú ogún èyí ó sì ní lẹ́kọ̀ọ́ kan tó lè jẹ́ ogún títí tí wọ́n ti fi láàmú tó lé obìnrin èyí ogún kankan kọ́dà obìnrin fúnra rẹ̀ gan wọ́n á máa ta fún kíni èyí tán bá tún dúró dúró wọ́n tún jẹ́ kíni wọ́n tún ká fún un náà ogún ni wọ́n jẹ́ ogún ni obìnrin tí wọ́n fẹ́ rí ni àríkà lóbìnrin ẹ̀ àgbọ́ ẹ̀ àgbọ́banújẹ́ onánìròyìn obìnrin ìròyìn ìró ìró òdò ló wọ́n fìyàn lọ́wọ́ sínú obìnrin wọ́n máa banújẹ́ sí wọn ni ìsìláàmù wa dé ìsìláàmù ní bákan náà ni wọ́n o ẹ̀ ìsìláàmù pè wọ́n léèyàn ẹ̀ àlẹ́sọ̀lá wa lè sọ̀lá àlẹ́bí wa mú ìdíje àwọn àdìsí wa tó jẹ́ pé àlẹ́bí sọ̀lá wa lè sọ̀lá sọ fún wa nípa ọlá tí jẹ fún kéèyàn obìnrin kéèyàn tọ́jú ọmọbìnrin tí a bá fi wo obìnrin tó tọ́jú ẹ̀ ẹ́ alábí sallallahu alaihi wasallam alábí ní tó bá dìjọ́ òbí dàrú kìámà alábí náà jọ wà ní àdìjẹ́ náà ni. sòwúgbà àwọn nǹkan wà yìí nìsín ìsìláàmù ti dáadáa fóbìnrin ìsìláàmù wá gbé kalẹ̀ fóbìnrin ipe láti gbà tó bá ti bí obìnrin tí ó fi jáde láyé ìsìláàmù ní fóbìnrin ọmọ wá jíjẹ nínú fúnra rẹ̀ nígbà tó bá wà kékeré òbí rẹ̀ ní ọmọ wa wọ́n wà wá títí ní ó fi rẹ́ni tó fẹ́ tọ́mọ rẹ́ni tó fẹ́ ó délé ọkọ ọkọ ìlú òdebìnrin ọkọ rẹ̀ ló máa tó ìtàn bọ́ọ̀lù bàtà rẹ̀ tí o ti jáde láyé wọ́n máa jáde láyé ní ọkọ rẹ̀ àwọn ọmọdé ó ti máa tóbi ní ó ti máa bọ́ọ̀lù bàtà rẹ̀. ẹ̀wá wò ó ṣẹ̀dá ìsìlámù wa ní tí òkú bá kú ọ wá fi one point five million fún kíkalẹ̀ ó ti di ọkùnrin kan obìnrin kan ṣẹ̀dá ní ẹ̀fún fún five million five hundred thousand ẹ̀fún bèrè ẹ̀wá mú ọkùnrin lókè ẹ̀fún ọkùnrin lọ́wọ́ àwọn àpariwo ah, obìnrin tó àríkọ́ kúkà fún ní 500,000 yìí inú 500,000 rẹ̀ ń fún òní kó jẹun bẹ́ẹ̀ o inú 500,000 rẹ̀ ń fún òní kó tọ́mọ bẹ́ẹ̀ o inú 500,000 rẹ̀ wọn ò ní kó ṣe kíni wọn ò ní kó ra gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ o inú 500,000 wọn ò ní kó wá ilé tí ó bá gbé bẹ́ẹ̀ o kọ́lá tó bá rẹ̀ gan inú 500,000 wọn ò ní kó fi tọ́jú ara rẹ̀ àwa fún obìnrin wa ọkùnrin wa mílíọ̀nù

níṣẹ̀lẹ̀ àwa ní ẹ máa ṣe dọ́gbadọ́gba láàrin àwọn méjèèjì o ọwọ́ fẹ́ àwọn kan òun ti wà ní pẹ́ òun ti bímọ bíi márùn-ún ìyàwó ẹlẹ́ẹ̀kejì òun wá bímọ ẹyọ kan tẹ̀tẹ̀ ẹyọ kan ọwọ́ wa ní àṣẹlẹ̀ ah, àní àmọ́ ṣe dọ́gbadọ́gba ọ̀dà náà ah, láìsí báàgì kan ìyàwó láìsí báàgì kan ìyálé ẹ òróró jẹ́ kàkan ìyàwó òróró jẹ́ kàkan ìyálé eléyìí ṣe dọ́gbadọ́gba o àbòjì nítorí pé láìsí báàgì àpò kan tẹ́ni yìí èèyàn mélòó ni ó jẹ́ ọmọ márùn pẹ̀lú ìyá rẹ̀ ẹ́ àtiwọ́ náà ẹ̀dẹ̀ yìí mélòó ẹ̀dẹ̀ yìí méje so èyàn mélòó ni ó jẹ́ tẹ́lẹ̀ yìí láàpọ̀ ìlú mẹ́ta ìwọ́n ó jẹ́ bí tiẹ̀ náà ẹ́ àtòwọn àtọ́mà ẹwà wù dọ́gbàdọ́gbà náà ó tó dálẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lò ní ìdíkele ní tẹ́lò ní ìpè ní dọ́gbàdọ́gbà mi àwọn alápèjú ẹni yìí mo fẹ́ ra sọ ẹ̀tọ́ ọmọ ọ̀tọ̀ ẹ̀tọ́ ìyàwó ọ̀tọ̀ àyè fún nǹkan ẹ́ káwá pín ìdíkíni káwá fi obìnrin pín ẹ̀tọ́ ọmọ papọ̀ fún wa nínú ìṣẹ̀lẹ̀ à obìnrin ló fẹ́ sọ fún wa ẹ̀ gíní ló fún ta fún wa tẹ́tẹ́ tààzà ló fẹ́ fún obìnrin fún tẹ́tẹ́ so ọmọ ó tó wá sí kíni ó wà á fi dọ́gba dọ́gba sọmọ lọ́pọ̀ ilé ìjùmọ̀ márùn ọgbọ̀dọ̀ á sọ pé ọmọ jẹ́ ìdíkọ̀ ju ilé gbogbo ọpálọpátá òun náà ló ti kíni òun náà ló kún ní ìjà déédé wọ́n á fẹ́ fáwọn ọmọdé wọ́n yá ní 2000 ó ní sọ pé ó fi ìgbọ́dọ̀ ẹ̀nìkan ọ̀gbọ́n nítorí pé ìyàwọn kọ́ ló fẹ́ kíni ìyàwọn kọ́ fẹ́ fún so káàkiri ọmọ ìyàtọ̀ láàrin kíni láàrin dọ́gba dọ́gba yìí tó bá tẹ̀lé àwọn àtàwọn dọ́gba dọ́gba tó jẹ́ pé ẹ̀ aláàjù kù ní tó jẹ́ pé bàbá ojú wo ló pèrè báyìí àmọ̀ pèrè kíni àmọ̀ pèrè dọ́gba dọ́gba rẹ̀ tó sì jẹ́ pé kíni tó sì so ibi dáa ti lọ òun náà ni pé alukur'an tọ́lọ̀ ọba àlekíọ́lá fi ránṣẹ́ ànábì sallallahu alaihi wasallam yìí ọlọ́wọ́ ọba àlekíọ́lá ní ọlọ́wọ́ ọba àlekíọ́lá ní tíra tó kékeré tíra dọ́gbandọ́gba ni ọlọ́wọ́ ọba àlekíọ́lá wá ní wa ma tíra nínú àwọn àtàwọn nàṣàrà àwọn christian àtàwọn jù ọlọ́wọ́ bá àlejò ọlá ní wọn ò ṣe gíní wọn ò bẹ̀rẹ̀ sí yapara wọn wọn ò bẹ̀rẹ̀ sí takora wọn ìlà nìbáàdì máa já já àtìhúnmùsù bàyìnà àwọn christian wọn ojú kan náà ni àwọn ẹlẹ́bọ náà àwọn náà ṣe gíní àwọn náà dojú kan wọ́n dojú wọn bọ́ kọ́bí kan ni agbati ala àlàyé ọ̀rọ̀ wá dé kíni àgbà àlàyé ọ̀rọ̀ wá dé bá wọn àlàyé ọ̀rọ̀ wá dé bá wọn náà ló wá sí náà ló wá di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí kíni wọ́n wá bẹ̀rẹ̀ sí yapa a o wọn ọba ẹ̀ kí lòun ṣe kíni kí lòun gbàgbọ́ ó ti gbàgbọ́ nìkan. nínú àwọn tí wọ́n jẹ́ àwọn Yahudi ayé àwọn tó jẹ́ pé àwọn Yahudi náà tó jẹ́ pé wọ́n ti jọ wà papọ̀ náà ní tẹ́lẹ̀ wọ́n ti jọ gbọ́ra wọn yé Abdullahi sallam yàgbọ́ àwọn kọ́dà náà àwọn àmúgbà tí ẹ̀rí àlàyé ọ̀rọ̀ dé ìdí sí wọ́n ti wọ́n yapa sọ pé ọ̀rọ̀ wọn yẹra wọn ẹ̀ hátà tàbí àwọn olú bàyìnà àyàfi nígbà tí àlàyé ọ̀rọ̀ dé nígbà tí òdodo dé àgbè ibẹ̀ náà ni ìyàtọ̀ ti padà wá wà láàrin àwọn tó jẹ́ pé ẹ̀ àwọn tí wọ́n lẹ́sìn ṣe ọlọ́wọ́ bá lè ṣe láti wọ́n ti tó bẹ́ẹ̀ àwọn bákan náà nínú àwọn àwọn ẹlẹ́bọ̀ọ́ àwọn náà ya para wọn àwọn náà gbọ́ra wọn yìí àwọn mùsùlùmí ó jẹ́ pé ogun àwọn tánà ti sọ̀lá wà lẹ́ òsálà mú pé ìgbà tánà ti dé ẹ́ àwọn ẹlẹ́bọ àwọn ará mọ́ta àwọn kùrẹ́ yìí wọ́n gbọ́ra wọn yìí àwọn gbà tí ìsìláàmù dé tí ẹ̀rí dé òun náà ní wọ́n gbẹ́gbẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ya para wọn àbúbá tó ti dé ìmọ̀jọ wà tẹ́lẹ̀ rí Umar ibn Khattab ẹ̀ Uthman ibn Affan ẹ̀ gbogbo wọn pátápátá Abu Sufyan gbogbo ọba pátá tí wọ́n jọ wà ní kúkúrú tẹ́lẹ̀ náà ni Hamza àwọn Abdurrahman bin Awf àwọn Abu Musa al-Ash'ari gbogbo ọba pátá wọ́n ń bẹ pẹ̀lú gíní wọ́n ń bẹ pẹ̀lú àwọn alùsùkú nígbà wo ni wọ́n wá ya nígbà tí gíní nígbà tí àlàyé dé nígbà tí ọlọ́run bá lè jẹ́ láti sọ fún wa nínú àyà ní ìṣúra lùkù àyè ọlọ́run bá lè jẹ́ láti wàlá dẹ̀kú nú kálẹ̀ ní iná sàfàrà kó wà sàlàkú ìbá ni màá jẹ́ àwọn òṣèlú bá yìí náà wọ́n kò lè àdíkà láwọn àgbà wọn kò yẹ fún ó yapa fẹ́ẹ̀ tí ogun pátápátá tí wọ́n pa ọkọ̀ sórí kíni lọ síbi àlàyé ọ̀rọ̀ tó dé rí ọ̀yẹ́ bá àwọn Yahudi àwọn Júù kò yẹ kí wọ́n yapa nítorí ẹ̀ tí wọ́n ṣe nígbà táwọn ìṣòlá àwọn ìṣòlá ti dé pẹ̀lú àlàyé ọ̀rọ̀ òun náà kíni òun náà jogun ó ṣe kíni sọ́kúra wọn lọ́wọ́ Islam àwọn nàìjíríà àwọn Christian kò yẹ kí wọ́n tún yapa ara wọn má nígbà táwọn ìṣòlá àwọn ìṣòlá ti dé ẹ̀ ìtó yẹ kó tí wọ́n ṣe náà ní pé kíni ó yẹ kí gbogbo wọn pátápátá ó ṣe kíni ó padà sáwọ́ Islam

nínú àyà kan nínú alukur'an ìtààfin ma ipé ó ti wà nínú àkọọ́lẹ̀ ipé òtítẹ̀ kan bọ̀ ọlọ́ọ̀bà àríkọlá sọ fún wa nínú súrátù al-A'raf ọlọ́ọ̀bà àríkọlá ní alladhina yattabi'una rasulan nabiyya al-ummiyya alladhi yajidunahu maktuban indahum fit-tawrati wal-injil ọlọ́ọ̀bá àríkẹ́lá ní àwọn tó jẹ́ pé yẹ̀tẹ̀lẹ̀ òun rọ̀dúnlẹ̀ nàbí yẹ̀lùmí ọlọ́ọ̀bá

ike ànábì kan bọ̀ ẹ̀ tó jẹ́ pé gbẹ̀yìn ni wà látara àwọn ìjọ tí ó mọ́tọ̀ tí ó bá àmúrò bèèrè máa sọ bá dé tí ó dáadáa náà yóò mọ̀ pa wọ́n láti yóò mọ̀ pa wọ́n láti dáadáa ni yóò sì máa yóò sì máa kọ ìbàjẹ́ fún bákan náà bá tánàbí bá dé gbogbo tó dáa <clears throat> òun náà lànàbí oṣù gẹ́ni òun náà ló gbé lẹ́kọ̀ọ́ fún wa yóò sì ṣe àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àjọ̀bí àwọn tí ò dáa àwọn nǹkan ẹ̀gbin ànàbí oṣù léwọ̀ ànàbí tí ó ti ẹlẹ́dẹ̀ léwọ̀ fún wa ẹ̀ kájí ẹlẹ́dẹ̀ ó ti léwọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ kájí kálà ń fẹ́jẹ̀ sí lọ́kọ̀rọ̀ ẹ̀ ànàbí ti léwọ̀ kájí òkú ń ẹran tí ò bọ́ bẹ ẹni tí ò dákọ̀ lọ́wọ́ bá àlejò lájú gbogbo àwọn nǹkan yà lẹ́yìn ti léwọ̀ ọ wá sí àwọn nǹkan ṣẹ́gi ni àwọn nǹkan tó dáa tó dáa ó ti lẹ́kọ̀ọ́ fún wa nínú ìgbéyàwó ó ti léwọ̀ fún wa wà á ń tẹ́jú àrò bẹ́ẹ̀ lẹ́nu ọ̀fẹ́ yìí ilà àmọ̀tọ̀ sálàfà nínú àwọn nǹkan tó máa ń ṣe ń jọ òun náà ni pé àtẹ̀fà àtàbúrò ọkùnrin tó dùn kan tí yóò ti jẹun àtẹ̀fà àtàbúrò ìgbà tó rí ní láàárín ìdọ̀tí ni àtìyàwó àtẹ̀gbọ́n àtàbúrò fún nìkan máa ń segin lẹ́ẹ̀kan náà kò jùmọ̀ bí àwọn méjèèjì àmẹ́jìnlẹ̀ ọlọ́run náà lọ́wọ́ ẹ̀nà sínú àbí tí wọ́n ti kọjá lóṣù bí wọ́n bá kú olùfẹ́ mi o àwọn ọmọ wa kọ́ sí àbí olùdé kan gẹ́gẹ́ bí ìyàwó ọlọ́run bá rí pé ha bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ na ìyàwó tí bàbá ẹni bá ti fi fẹ́ ẹ̀yìn ó ti dìyà ìlú ní ọgbọ́dọ̀ fẹ́ ẹ̀yìn ó túkò bàbá rẹ̀ ìyàwó kékeré bàbá rẹ̀ wá túkò rẹ̀ aburú ni. ọlọ́run bá rí sọ láti ròyìn fún wọn nínú tàwọ́rọ́ ipe àlẹ́bì kan bọ̀ tó jẹ́ pé dáadáa kò sí táni tí ó pa wá láṣẹ àti kárí sí nǹkan tó dáa ni ẹlò wá ti yẹ̀wò abẹ́ndínlá káyọ̀ bá débẹ̀ lókù ni ó mọ̀ pé ànábì wa mú nínú ànábì yẹn ṣe wá wò wá rí pé abúlé wa bẹ́ẹ̀

مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ọlọ́run bá àlejò aláṣà sí àtẹ́lẹ̀ ìṣà àlejòlá nígbà tí ń sọ fún àwọn ọmọ ìsírẹ́lì ẹ ń sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín wọ̀n bá ṣe fọ́ṣẹ̀ kọ́ni máa lẹ́yìn ẹ̀yàdẹ́ ìyá mínà tàwọn ọ̀rọ̀ ìṣìdí láti wá tako ìdí mo ti bá ń lẹ̀ o àtàwọ̀rọ̀ tí mo bá lẹ̀ ìṣìdí láti wá tako nǹkan ti kàn ní mo dé láti wá pé ìlú ìlú náà ni já òdodo ní ti ń bẹ́ nù rẹ o. inú sábà tí ìsábà tó wá sí náà ni pé wọ́n bá ti rán bí ọ̀sùn ní yáàdì ní bá àyè mo sì wá láti wá fún yín nírò nípa òjíṣẹ́ kan tó jẹ́ pé yáàdì ní bá àyè tí ń bọ̀ lẹ́yìn ni ismuhu ahmad orúkọ rẹ̀ ó kí ni orúkọ rẹ̀ ó máa àti ìdẹnu tàwọn ìdẹnu báyìí lónìí ti sọ ike mo wá fún yín ní òjíṣẹ́ kan o tó jẹ́ pé yóò ṣe kí ni òjíṣẹ́ yẹn ń bọ̀ ẹ́ tó bọ̀ rẹ̀ ọmọ ọba ni nígbà táwọn ibi wá dé ọ̀làmà jẹ́ àwọn obìnrin bá ìjìnà àdìkọ́lù hádà síhìrì mùbí bàtà náà bí wá dé tó wá mú àlàyé àlàyé òbí wá kọlu hádà síhìrì mùbí kí ni ọlọ́yẹ̀ sísọ wọ́n ni hádà síhìrì mùbí wọ́n ni ilé yìí o wọ́n ni gẹ́lẹ̀ wọ́n wọ́n fi ànábì ní ṣááìm wọ́n fi ànábì ní kíni wọ́n fi ànábì ní akọrin wọ́n fi ní wọ́n fi wọ́n fi ní káàdì wọ́n fi rúkúrọ̀ kò sí tí kò sí tí dáa tí wọ́n fi sọ̀lá wà òun ti kó pé ti wà lákọọ́lẹ̀ ní síra wọn ipe kiri ipe kan bọ̀ ànábì kan bọ̀ tó kọ̀ lẹ́jẹ́ tó ń tó lọ́nà jẹ́ àhùn

ní tó ti tẹ́ mú wá fún wọn náà ní pé kíni ní pé ká máa jọ́sìn fún ọlọ́wọ́ bá àdìsára ilẹ̀ àríyá àdúgbò wá pé ká máa jọ́sìn fún ọlọ́wọ́ bá àdìsára ní ká gbogbo mọ́tòlè sí ìlànà òkè kí wọ́n ti àpọ̀ mẹ́sì wọn bọ́lọ́wọ́ bá àdìsára ẹni tó ti tẹ́ pa wọn láti ọ̀nà tó bá wọn bẹ́ tí wọ́n ń òun náà ní kíni òun náà ní ṣírkù ìjọ́sìn wọn wọn ò sàpọ̀ mọ́ àdìsọ́lọ́wọ́ bá àdìsára àwọn mùsùlùkù àwọn ẹlẹ́bọ àwọn jọ́sìn fóòsà wọ́n jọ́sìn léèrè eréjìríjì nǹkan àwọn náà sí làwọn àwọn nàtọ́rọ́ àwọn sọ ànábì Ìsá àlẹ́ìsàlá wọ́n sọ ọdọ̀ ọlọ́run wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ wọ́n ní ìlàrí ìlàrí ó ní ìmà òun náà ni ọ̀rọ̀ anẹ́gẹ̀ ní sàárè ìsàlá lọ́dà wọn sí tẹ́lẹ̀ àìsù kọ́ọ́lù ìnàlì ìlà àbù ọ̀nà olóògbà tó dé mà wọ́n ní ìnàlì ìlà àbù wọ́n ní bàbá rẹ̀ tẹ́rí wọ́n lòun náà lọ́lọ́run wọ́n ní bàbá anẹ́gẹ̀ ní wọ́n lòun lọ́lọ́run nígbà wọ́n wá parí ẹ̀ wọ́n ní wọ́n fún ìlàrí ìlàrí wọ́n ní ọmọ ọlọ́run láti ní ọlọ́run ẹwùn brown tàbátẹ̀ wá gbé wá rí bẹ́ẹ̀sọ̀ ní tó fi jẹ́ ìgbà náà ní pé nígbàtẹ̀ ìfẹ́ ọlọ́mọ ọlọ́run bàbá rẹ̀ tó jẹ́ ọlọ́run tó kúrí tó fi wá di pé òun náà wá di kéde òun náà wá jọ ọmọ ọlọ́run tó bá mọ pé méjì nù yìí bí tó bá tó bá kú òun náà láti kéde òun náà lọ́ba mi ò jẹ àbí àbí lọ́ba méjì nù yìí ayé àrà rẹ̀ mọ́ àrẹ̀mọ́ má ti fẹ́ ta ní àrẹ̀mọ́ ẹ̀ ẹ̀ bọ́ba bá kú ẹ ọba lọ́la àbí prince ọlá àmọ̀tẹ́lẹ́gbẹ̀ ni a ọ̀la ọba lọ́la ni nígbà tí jọ́n tó prince ní king ló jayé bàbá rẹ̀ àwọn ọmọ ọmọ òun já àwọn abúlé lẹ́yìn ọmọ yìí ó lè ó lè gbẹ́gbẹ́ ó lè fún yàn pọ́ ó lè fún yàn ní wọ́n jẹ kí kí n gbẹ́gbẹ́ tó náà ti ń pàṣẹ ọba yìí láti kò láyé àwọn abẹ́rẹ́ lọ́wọ́ pé nígbà tí ẹ wá sọ pé ọmọ ọlọ́run ni ó náà ti jọ ọlọ́run ọlọ́run tó jẹ́ àbá rẹ̀ já ń kọ́ tó ń kú ni nígbà tó rí bá wá ṣẹlẹ̀ sí dáàmà wá sọ pé ẹ̀mọ̀ sọ pé o ṣe o jésù àbíkẹ́ ìbá ń wá nǹkan kan dẹ́mọ̀ ní jésù wá sí nǹkan báyìí fún mi a máa bèèrè lọ rẹ̀ pé bàbá rẹ̀ ń kọ́ èsì tẹ́ mọ̀ bèèrè bàbá rẹ̀ ẹ́ àbójẹ́ bàbá rẹ̀ tó lè láti máa ilé ogun àwọn nǹkan yẹn àwọn nǹkan tí ò jọ tí ò dá tí ò bára káyìí ni lórí ọmọ ọlọ́run ni ọlọ́run bàbá

tó jẹ́ pé àwọn ìyẹn wọ́n láwọn ń kọ́ bí àwọn ṣe research academic research ẹ jẹ́ lórí bá wá ṣe research tán àwọn tí sẹ́lẹ̀ sì èsì ẹ̀ fún àtàfi wà ní University of Ìlọrin ẹnìkan bẹ ó ti di prof ó dàpọ̀ ti di prof yìí tó máa ń kọ́ wa ní àwọn iṣẹ́ ìṣàpé tẹ̀lá wà ní Islamic study ní Ìlọrin yàtọ̀ sáwọn gínágbógbò rẹ̀ tẹ̀lá dé ìlà Hausa nìkú àwọn tó ń pè ní

tí ẹ bá kọ ẹ́gbòdó tó ó kọ yí gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni wọ́n ti tẹ́gí ni wọ́n tó kọ yí ní rti ìrìnlẹ́sì kọ́ nípa gíní àwọn olùdúwà orí ó kọ nípa orí nípa ògún Ṣàngó pòfẹ́sọ̀ kan bẹ́ ń gbà ó ṣe ìwé kọta pé ní èsì nínú àwọn ìwé tó gbogbo alàlá gbogbo ẹ̀rẹ̀ sọ̀rọ̀ rá ẹ wá ń sàlàyé nípa orí wọ́n mọ̀ sí wọ́n kọ ní wọ́n orí fún yín lọ́dọ̀ yorùbá ó lè rí lẹ́lẹ́dà oníkálùkù wọ́n ní náà ló fàá bí sọ pé orí là ẹ̀ àbá bò sílẹ̀ so nǹkan yẹn ti báyìí ìdí ó bí yorùbá gbàgbọ́ pẹ̀lú ẹ̀ òun náà ní kí ni pé orí oníkálùkù òun náà lẹ́lẹ́dà rẹ̀ kí wàá ní ìtòrí mi yàn fún mi ẹ̀rọ bí oní orí ìpè Yorùbá Yorùbá gbà pé ó ń kálukú ló ní kí ni bẹ́ẹ̀ bá dé lẹ́yìn bá dé bá dùn kálukú wá fẹ́ ṣe o ẹ́ táwọn ah, ah, á ní ti ọ̀dẹ̀ tó à ní à ẹjọ́ sọ pé ọ̀dẹ̀ àná níjẹ́ ẹgbẹ́ ti fẹ́lẹ́ dà ní ẹnu á ń nà. so àwọn gbà pé kí ni wọ́n gbà pé ẹlẹ́dàá yẹn kó dà kí ni orí rẹ̀ ẹnu á ah, ti bá gbàgbọ́ sí láàrọ̀ báyìí mo ti lé ní ẹgbẹ́ tó sọ ẹlẹ́dàá mi sàánù mi wọ́n gbàgbé mi mo ti lé ilẹ̀ náà wọ́n ti rí orí lọ mí á orí mi ló yọ mí ẹlòmí ìgbà ibi tí òní tó mọ́ta ó ti lé ìyá rẹ̀ ìrí ìyá rẹ̀ ló yọ tó gba àwọn nǹkan yẹn àwọn nǹkan tó burú gan ni àwọn àfídà Yorùbá tó tó ní tó burú gan ni tó jẹ́ pé ní ó wà nínú àwọn ọ̀rọ̀ tá a máa sọ jáde lẹ́nu tó yẹ kí mùsùlùmí ó kíyè wọ́n dàbí mùsùlùmí ò bá nígbàgbọ́ ẹ̀ nígbàgbọ́ ah, bí àgbàkọ́lọ́ ló dá lé o mọ́ wàá jẹ́ kẹ́ni mọ́ wàá lo nǹkan yẹn

tó ní ṣe pẹ̀lú àwọn tó fẹ́ jù ní wọ́n ti dájú àwọn nǹkan ló ń báyìí. débi pé ó ní ká lọ wádìí látòkè délẹ̀ kò síbi tí jésù ti ti lọ́hùn nínú chọ́ọ̀chì ó ní kò sí ibi jẹ́ chọ́ọ̀chì ó ní jésù ti lọ́hùn níbi ní tẹ́sì ó ní báíbù ó ní kò sí ibi jẹ́ báíbù ẹ lọ wo nú sínú àkórúkọ rẹ̀ inú báyìí látòkè délẹ̀ kò ti jẹ́ ìgbé kíni tó ti pé ìwé kan tó mú wá tó wá pé kíni tó pè ní báyìí ní wọ́n sọ àwọn ìsinmi ẹ̀ tàbí kíkẹ́ náà ló pé ara ẹ̀ bọ̀dọ̀ òun ò pé kíni òun ṣe ìsáàjì àwọn kíkẹ́ ìwà rẹ̀ tiẹ̀ àwọn máa gbádùn rẹ̀ <laughs> àwọn kíkẹ́ ìhé tiẹ̀ débi pé àwọn kan wá lọ lé fẹjọ́ rẹ̀ fún àwọn bá sọ wọn sànlé àwọn wá wá wọn wá wọ́n fẹ́ máa nínú lẹ́tọ́rù wọ́n fẹ́ máa ọba ọba ájú tó bóde ó léwà olówó kò sí jọ́rí jùlọ ní so ọgọ́rùpọ̀ àwọn nǹkan yẹn ní àwọn nǹkan ní ìbáwọn ṣe gíní tí wọ́n ti yí padà wọ́n ti yí ìta padà fúnra wọn èyí ṣe kí so ọlọ́wọ́ bá nìjọlá wá sọ fún wa ó ní àpá wọn láti àti ká máa dókínì ká máa jọ́sì fún ọlọ́run ọba àdìsọ́lá mo kìí sí ìnàlà òdì ká máa sàfọ̀mẹ́sì fún àwọn kírísítẹ́nì sàfọ̀mẹ́sì fún ọlọ́run ọba àdìsọ́lá àwọn Yahudi àwọn náà sàfọ̀mẹ́sì fún ọlọ́run ọba àdìsọ́lá ẹgbọ́n ọba àdìsọ́lá sọ fún áfíkà náà Al-Qur'an wa qalat al-yahud ọlọ́run ọba àdìsọ́lá ní títí ànábì ìta lọ́dọ̀ àwọn ìsára ni òdé ìlú yìí àmì ọlọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láti sàmì àmì títóbi ọlọ́wọ́ ló ti ké àmì pé ọjọ́ ògbìnà lè jáàmù ń bẹ lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láti ké ní pé kó pé gbogbo àwọn yóò fi lè mọ̀ pé bá a bá kú o ọlọ́wọ́ ti kí ni ọlọ́wọ́ ti gbéra nìyẹn látara àti tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láti òdé ìlú ké yìí àmì yẹn náà ló tún wá ju nǹkan mí máa wọn yẹ̀wò bí lọ́wọ́ táwọn tọ́jú ní ọ̀tọ́dọ̀mọ́ ọlọ́run aláwọ̀ àdìsẹ́ lásán nípa zayd nínú sọ́látò lè aláwọ̀ àdìsẹ́ lásán nípa nípa lè rọ̀ àlẹ́ àkọ́rí àti wàyí àwí àtọ́ ní àlẹ́ tó ó kọjá lọ ní ìlú kan tí gbogbo ẹsẹ̀ nínú gbogbo ọlá gbogbo àwọn ìdí dáadáa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹsẹ̀ nínú gbogbo ẹsẹ̀ pa ìwọ́n sọ pé alẹ́ àyóhì àrílá ìgbàdà mọ̀ sí ha ní tó ti kà nínú taurat nítorí pé òjò ìrìnmọ̀ taurat ó sì máa lé inú àwọn tí wọ́n jẹ́ olùjọ́ sí fọ́lọ̀ ọba àríkẹ́lá tí wọ́n fún mọ́lọ̀ mú ó wá tó wá dé bó ṣe fọ́lọ̀

kí ni ọjọ́ mélòó ti lò ń gbà tó wa mélòó ló ti lò kọ́lá làbí ti yàwó máa ń àwùbá àgbà yàwó ó ní mo lo bí ọjọ́ kan àbí ìdá apá kan nínú ọjọ́ kí ló sì lò hundred bọ́lá àti àmọ́ òṣèré nínú àgbà tí sùn sí wọ́n jiyàn ẹni tó ti kú láti di ẹgbẹ̀rún ọdún nígbà wọn bá gbé yẹ̀ dìde nígbà tó ṣe kí ni nígbà tí wọ́n dẹ̀ yìí náà ni òṣèlú wa ló ń lọ ọgọ́rùn ọdún ọlọ́run wa sọ pé àtàhàn ọgọ́rọ̀ olóòlò ọjọ́ apá kan ọjọ́ ọlọ́run ní oṣù ọgọ́rọ̀ ní wa ọlọ́run bá ní ọmọ rẹ omi rẹ kò sí yí padà ọlọ́run ní sàmì fún mi tó ti gbé lọ́wọ́ láti tó wo bọ́lọ̀ ti sì ṣe sì yí padà ọlọ́run bá wọ̀dínà jẹ́ alákà ayẹ́ta nìyàn ọlọ́ọ̀bà àríkẹ́lá ní mọ́ wá wúra fún mi rẹ̀ àwọn nínú àwọn onítọ̀sí wọ́n ní ẹgbà ti gbé ìdíje fẹ́ tó ti ní rẹ̀ ọlọ́ọ̀bà ní fún mi rẹ̀ ní kẹ́sà ní wò bá ti ولما تبين له بس واسكلي عجبان قال أعلم أن الله على كل شيء قدير ala àìsí mùtúwámà ike ọlọ́ọ̀bá onye ọlá lágbàá lórí gbogbo nǹkan òzéèrú yẹn ti pé wọ́n tẹ̀ sí wọn òsì kó wá dé ó lòun ní òzéèrú wọn òzéèrú kó òzéèrú ti kú ó dánú a so wọ́n ní òṣèré yìí táwọn máa inú ìtọ́nà ọba àdìsọ́ lágbóhun tó bá rẹ̀ sí ìgbèrú bá gbọ́ wọlé tó bá sàdúrà fún ara rẹ̀ máa yá àwọn agbé ya gbàràgbà kan arúgbó kan tó fi gbó rẹ̀ sí agbé wa kò bẹ́rù sàdúrà fún ara rẹ̀ yá òun tó wá gbà so yíhun nígbà tí wọ́n gbà báhùn kí ló yẹ kán ṣe kí ni ó yẹ kí wọ́n lékún ní ìmánì gẹ́gẹ́ bí òzèrú ti lékún ní ìmánì àmọ́ ìdáhùn ó fi lékún ní ìmánì wọ́n wá sọ kí ni wọ́n wá sọ náà lọ́wọ́ bàálí gbọ́dá sọ pé wọ́n kọ́lá ti yẹ̀wò ọ̀zẹ́ ìlú wa wọ́n tó ìwé ìlú ọmọ ọlọ́wọ́ bàálí gbọ́dá. tó ó túmọ̀ yìí pé ọlọ́wọ́ bàálí gbọ́dá yìí káà nẹ́bí wá pé àwọn àwọn yìí sí ẹ́ ọlọ́wọ́ ànẹ́bí wá pé wọ́n ti kíni ìsì àfọ̀mọ́ àjọ tuntun ọlọ́run ẹ má pè nǹkan kan ní ọlọ́wọ́ bàálí gbọ́dá ọlọ́wọ́ ànẹ́bí wá wà wọ́n ní mùtàhàmìlìnà á lè ṣe ìbílà tàwí ayé màìlìnà á lè ṣe ìbílà tàwí lẹ́ni yóò borí kò ní ẹbọ yóò ṣe kí yóò wà ní ọlọ́dún tàwí. ìtọ́lọ̀ ọba àlejòlá ní kí anábìsọ̀láwà alẹ́ ọ̀sẹ̀lá ẹnu tọ́lá ọba àdìgbẹ́ láti ká àdìgbẹ́ tọ́lá wàlẹ́ ọ̀fọ́lá fún wa tó wá sí òun náà ní ká fi kíni òun náà ní ká tó máa gbé ìròyìn yìí wọ̀nyí ń tún zàkà láti máa ṣe kíni láti máa yọ zàkà wàdáàlìkà bí ìlùmọ̀ yìí mà. ọlọ́run ọba àdìgbẹ́ lá ní eléyìí tá a sọ yìí òun náà ní bí ìlùmọ̀ yìí mà òun náà ní ẹ̀sìn tó ṣe kíni òun náà ní ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn tí ò bá ti títà kèése gíní kèése dínú àyìnà kèése ẹ̀sìn tó dúró déédéé àbáwá ibn Kathir alayhi rahmatullah wọ́n ní ayé al-millatul qa'ima al-'adila ẹ̀sìn tí ọlọ́run bá àlùfẹ́ láti káàkiri wá kó wá jẹ́ fún àìsí aw al-ummatu al-mustaqima al-mu'tadila àbí ká sọ pé ìjọ ànẹ́bí sọ́rọ̀ ọba àdìsílá náà ànẹ́bí sallallahu alaihi wasallam sí yìí òun náà ní kíni òun náà ní ìjọ tó jẹ́ kékeré ìjọ tó jẹ́ pé ìjọ tó dúró déédéé ìjọ tó jẹ́ gbọ́dọ̀gbàdọ́gbà. ẹ̀rí nínú àyà yìí ọlọ́run ọba àdìsílá láti sọ fara ìlú mẹ́tẹ́ẹ̀jì ọlọ́run ọba àdìsílá fi hàn ànẹ́bí sallallahu alaihi wasallam

ọlọ́run bá nípa gbogbo ẹ̀ náà láti bí òṣìṣẹ́ pọ̀ kan ṣe ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ wọn sọ fún ọ náà ni pé àní ìbùdó wà pé ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wà ìjẹ́ ní ibò sọ̀gbù ẹ̀sì ìsìnà sí kíni ẹ̀sì ìsìnà sí sọ̀gbù kí ni wọ́n pè ní sọ̀gbù wọ́n ní kullu ma ubida min dunillah wa huwa

wọ́n jọ́sìn fún wọ́n pè wọ́n dúpẹ́ fún tí dáadáa bá tẹ̀lẹ̀ sí wọn wọ́n lọ rárá wọn dúpẹ́ fún wọ́n máa wá sọ bí aburú wọ́n ní kó ti sọ̀rọ̀ fún àwọn wọ́n wọ́n ma wọ́n ní kó wá sọmọ fáwọn àmọ́ nàbí isa àlẹ́ ìsàlám ànábì isa ò yọnu sí o òun là ànábì isa ò fi jẹ́ tọ̀gbù bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù àwọn èèyàn lásán náà ti wé sàn nàbì nínú àwọn tó jẹ́ pé àwọn jọ fún àwọn gbà tó wà láyé wọ́n pèsè lọ síbẹ̀ bí àwọn amádàtìjárí bí àwọn ìyáàjì ẹ̀rì pé àwọn nìsìn inú àkọọ́lẹ̀ wọn síra wọn kí èso tí wọ́n ti mọ wọn ẹ̀rì pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ń tóbi lọ sí káwọn ẹ̀rọ kékeré káwọn ọmọ tì wọ́n ni. wọ́n máa bẹ́ẹ̀ nìkan sọ pé wàmọ́ yóò dépò ní wàmọ́ yàrá ní ìjáde àti ìdòbólì ní ìdílé àbòsàn ẹni tó bá fẹ́ràn mi ẹ àbẹ́ tó wà ìfẹ́ náà yóò sì gbé ìlàbò táàrí ó ní kí òsì rọ bẹ́ẹ̀ àmọ́ àti máa wà mọ̀ pé rọ ni rọ ni lẹ́lẹ̀. ẹ̀rí wọ́n tún náà ó tún bọ́ nípa tó wà á bóyá amúrùláhí ní nkúlùsùkùn ìyẹ́kùn ó ní àṣẹ mi òun náà làṣẹ ọlọ́run tó jẹ́ pé nkúlùsùkùn ìyẹ́kùn tí bá sọ pé nǹkan orí bẹ́ẹ̀ ló ti máa ń bẹ́ẹ̀. ẹ̀rí ibi kan ó ní ìdáńdà ní kàlífàtù tìjáàrí mọ̀wíbà tún lè jẹ́ ibi àdínáà ó ní ló bá tọrọ ògiri bẹ́ẹ̀ tó ń fi dékò yìí ó ní torí pé òun ni àrólé tìjáàrí tẹ́ǹpé ìwọ́n tó jẹ́ àrólé tìjáàrí tí ẹ bá tó báyìí ìjáàrí tó rólé fún ajẹ́pẹ́jẹ́ fún bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àtàwọn ọ̀rọ̀ àwọn àkọọ́lẹ̀ báyìí òun náà ló pàṣẹ sí pé àwọn tó máa ń dé lẹ́yìn wọn àwọn tí wọ́n bá já ọmọ lẹ́yìn wọn tán wá ń ṣe gíní tán wá ń jọ́sìn fún ẹlẹ́yìn ọlọ́wọ́ bá àdìsọ́lá ẹ̀rí pé àwọn ni wọ́n ti sọ̀rọ̀ sílẹ̀ ìkánzà òní ó lọ sàúdí ìdàníà wọ́n pè ní ẹ̀sẹ̀ ìgbésù nígbà sọ́rọ̀ ìdàníà ni wọ́n wá lọ sàúdí wọ́n wá sọ pé kò sí gbogbo nǹkan láyé ìbá àwọn ìbá àwọn òbé èyíta àwọn òjò bí àwọn alágbárí aláàgbé wọ́n sọ pé káàbà káàbà láti ra ìyá rẹ̀ <laughs> tí kù sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pọ́wọ́ ó tún láyà láyà ó tún lọ kàábà inú wa sọ pé Ibrahim ní àti ìyá ní ìdẹ́gbò kábà òun náà tó bá jó ìmọ̀ sọ ní pé yá jẹ́ àríkọ̀ ìmọ̀ dáúsán nílùú àrá àti ní ìdẹ́ ìsìkà wẹ́lìmùnà dáńtì nìkan obìnrin Ibrahim wọ́n tó yẹ kí wọ́n ló máa ń gba àwọn ìdálà àgbìsì ni wọ́n á gbà nílà ìgbàlè síta pẹ̀lú ìgbàlà rẹ̀ wálìmùnà dáńtì nìkan gbogbo àdáadáa gbogbo àwọn àkólé

tó jẹ́ pé ẹjọ́ bá ti wá sojú ọ̀nà yẹn kalẹ̀ wọ̀nyí kí mo sọ láàyè ọlọ́wọ́ bá àlejò láti fẹ́ máa ṣe kíni ó ní ká máa bí òun ẹ wọ̀nyí ń kò zàkà káṣì máa ṣe kíni káṣì máa yọ zàkà. òun náà ló fà ló jẹ́ pé gbogbo àwọn ọ̀sán tọ́lọ́wọ́ bá àlejò lájàpọ̀ yìí ẹ rí pé káṣì òun òkú kan nínú àwọn òkú ẹ̀sìn Islam káyọ zàkà òkú kan nínú àwọn òkú ẹ̀sìn Islam tó jẹ́ pé ẹni bá tako àwọn nǹkan wọ̀nyí ó ní kò sí inú ẹ̀sìn Islam kò sí inú ẹni tẹ́ ò ti fi kíni yóò ti jẹ́ mùsùlùmí so ó náà ló fà ló jẹ́ pé ó wà nínú àwọn nǹkan tí àwọn onímọ̀ ni wọ́n a máa fi ṣàlàyé wípé ẹ̀rí iṣẹ́ ṣíṣe ẹ̀ nínú ẹ̀sìn òun náà kó sí kíni ó kó sínú imán òun náà lọ́nà ọba àdìjọ́lá òun náà lọ́nà ọba àdìjọ́lá ṣàlàyé fún wa yìí

àti sáàbá ń sọ̀rọ̀ nípa àìsìmáàni èyí gbàgbọ́ tọ́lọ́ ọba àdìjọ́lá tẹ̀ tó pa wá látọ̀ nípa kíni ká gbàgbọ́ nípa ọlọ́ ọba àdìjọ́lá kọ́wò ló ń wà àmàlì òun náà ní pé kíni òun náà ní pé àwọn èsì kọ́ ló ń wọ̀ kọ́wò so látara ìdílé yìí so kálọ̀ lè wípé ẹ̀sìn Islam sọ́lọ̀ ọba àdìsọ́lá fi rán àmẹ́lì sọ̀lá wà ní ọ̀sẹ́lá mi so irú ẹ̀sìn yìí òun náà ni ọlọ́run ọba àdìsọ́lá ló fi rán gbogbo àwọn àmẹ́lì tó ti kọjá so iná ló bá tó ti jẹ́ pé kò sẹ́ni tí yóò nira fún láti gbé nínú láti gba àmẹ́lì sọ̀lá wà ní ọ̀sẹ́lá mi bọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba àdìsọ́lá ti gbé àmẹ́lì nìyẹn àyàfi àwọn tani àyàfi àwọn onífẹ̀ẹ́nu nítorí pé sáà ní sọ̀lá wà ní ọ̀sẹ́lá fún wa kèé ṣe sí ìgbà tí àwọn ànábì wọn tí wọ́n ti kọjá tọ́lọ̀ wà ìjọ lára sí wọn èyí ti ìtọ́jú yàtọ̀ sí so àwọn ti wájú ní wàhálà òní ṣe kíni ní wàá ní ìdánisọ̀ láwà lọ sọ́lá mú wá àwọn onígbà gbọ́ so pẹ̀lú ọ̀dà wọn sùn sáà nàbọ̀ sàádà so a dá lórí lè so tó bá ti ní ọ̀nà pẹ̀lú ọ̀dà wọn sùn sáà nàbọ̀ sàádà a máa tẹ̀síwájú lórí àlàyé lórí ìtúrájú àlùbáyìí náà àbí Allah subhanahu wa ta'ala nínú tó bí ẹni ọlá rẹ̀ àjọlọ́ ọ̀la ìjọba tó ń sà ṣe àlejò àgbélé ìṣẹ̀kọ́ wa àjọlọ́ ọ̀la ìjọba tó ń sà ní ká máa òun nílò kí ọlọ́ọ̀la ìjọba tó jẹ́ sí àdìmá tẹ̀lé àjọlọ́ ọ̀la ìjọba tó ní ká máa ìbàjẹ́ ó já àmọ̀ pé ìbàjẹ́ nílé yìí ọlọ́ọ̀la ìjọba tó ti fi fún àdìmá ní ìbàjẹ́ náà ìnáwó wọn ní ìbá والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليه الصلاة نعم نعم نعم نعم Ah, ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ní pé nígbà tí aníkà máa ti déédé ẹ̀ nígbà tí aníkà máa ti déédé láàrin àwọn ìyá àwọn ọmọ wa tó sábà fẹ́ ránṣọ fáwọn ọmọ láti gbé ní ìsìn ẹ̀ àtọ ọmọ kékeré àtàgbàlagbà tó kó o láti fẹ́ ti déédé sí kankan náà láti dà wa. ọmọ tó jẹ́ pé ọ̀pá méjì ààbọ̀ òun náà yóò tó àti ẹ̀gbọ́n tó ń ṣe tó ń tó jẹ́ pé ọ̀pá mélòó yóò tó ọ̀pá márùn-ún ṣé bákan náà láti kíni láti jọ ran gbogbo wọn so ara kan tí a ṣàlàyé rẹ̀ kan òun náà nílé yìí nígbà pè ní déédéé nígbà pè ní déédéé òun náà kí èyí ó ṣe tí oníkálùkù ṣe kéde ṣe tó kálùkù ní bùkátà sí so tá a bá sọ wípé ọmọ tí yóò wọ aṣọ ọ̀pá mẹ́ta tàwábọ̀ náà lọ́pàá márùn-ún so tá a bá wò ní sí yóò máa jẹ́ pé kíni àti rán aṣọ méjì àti mẹ́ta fún rò òun sí tó gbà táwà rán sọ fún ẹlòmíì tó ń jù lọ àwa rán aṣọ ọ̀kan fún so eléyìí ti bọ́ sínú kíni eléyìí ti bọ́ sínú àìṣedéédé ó ti bọ́ sínú àbùkù tó látara ṣe léyìn tó nǹkan tá àmọ́ ń pè ní dédé kọ́lá yìí kí òtún jọ tó tún irú àpèjúwe mi tí mi ló tún wá fún yín òun náà ni pé nígbà táwọn ọmọ bá ń lọ léèwé ẹ́ so eléyìí wà ní primary school eléyìí wà ní university ní primary school eléyìí wà ní pé one san ten thousand ní university one san seventy seven eh, eh, eh, thousand naira ọwá ní a ah, ó ṣe dédé láàrin àwọn ọmọ

àti àgbàlagbà tó jẹ́ pé òun lè jẹ ìsìn mẹ́ta tó àgbọ̀ ìsọ́bà abẹ́jẹlé láàrin wa táwọn nílò ọyá wọn náà ìsìn mẹ́ta jẹ náà rè bó bá ti gbogbo pé tó à bí ọ̀rọ̀ déédé ti yé nínú tó náà lọ́tí máa sọ pé ìyàtọ̀ wà láàrin nígbà máa ń pè ní equity àti equality ẹ̀ tó déédé àti dọ́gbadọ́gba ẹ̀ ó yàtọ̀ síra wọn ìdá ń pè ní déédé ẹ̀ òun náà ní ká fún un déédé àmọ́ dọ́gbadọ́gba òun náà ní kí ni òun náà ní kí kí níbàámu pẹ̀lú ntí òun kálukú ní kí ni tó kálukú ní bùkátà sí. náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè wọ́n ní tí ọ̀rẹ́ kan bá kọ́rẹ́ bá ṣaláìsí àbí náà wọ́n ní ìjẹ́ ọ̀rẹ́ lè fẹ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ nígbà tó bá ti kẹ́ni nígbà tó bá ṣaláìsí. so ìbéèrè yẹn òun náà ní pé nínú òfin ọlọ́wọ́ bá àlejò tí ẹnikẹ́ni tó bá ṣaláì sí nínú ìṣẹ̀ríà ẹ̀ ìyàwó tó bá fi sílẹ̀ ẹ̀ kò sí ẹni tí ò lè fẹ́ àyàfi àwọn kan so ní tó ti sílẹ̀ àtiwa òun náà ni pé tí bàbá bá ṣaláì sí ìyàwó tí bàbá ìbá fi lẹ̀ ẹ̀ ẹnìbọ̀dì ló lè fẹ́ àyàfi bá ní àyàfi tó bá jí ọmọ bàbá yìí so ìtumọ̀ ẹ̀ náà ni pé ìyàwó ẹ̀gbọ́n tẹ́ni ń fi kalẹ̀ nísìnyí ẹ̀gbọ́n rẹ̀ ó lè fẹ́

ẹ̀ ká má ṣe kí ni ká má ṣe ìdájọ́ rẹ̀ bọ́lá ọba àdìgbẹ́ láti ṣe ìdájọ́ rẹ̀ òun náà ní máa mú ọ̀pọ̀lọpọ̀ sí kí ni ní máa mú ta fóònù kaba hàn yá ọ̀rẹ́ rẹ̀ kú ó sì ṣe ó sì fẹ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ó sì fẹ́ ìyàwó rẹ̀ so èyàn lè kólẹ̀ sọ fún yàn kọ́nà tó bá jẹ́ pé ìyàwó àbúrò yẹn èyàn lè tẹ̀ kọ́nà pé ìyàwó ẹ̀gbọ́n yẹn ni èyàn lè tẹ̀ èyàn lè tẹ̀ lóògùn tó bá ti gbégé ni nígbà tí ò ti sí má kò nǹkan tó burú bẹ́ẹ̀ bó ìṣẹ́ pé ọkùnrin náà ni tí àbúrò kú ó lè fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ẹ́ àti ká sọ pé nìsìn ká sọ pé ẹ̀gbọ́n ló kú òun náà lè ṣe òun náà lè ṣe ó lè fẹ́ àbúrò rẹ̀ tó gbọ́dọ̀ àwọn kan báyìí òun náà ni òfin tí ṣẹ̀ríà tó là kalẹ̀ fún wa so wallahu ta'ala a'lam wàlí sọlá ń bọ̀rọ̀ pẹ̀lú. ọ̀nà láti sọ náà ọmọ ilé ìdè ti bàlágà ẹ̀ àmọ́ tó bá ti wọ sínú tẹ̀lé yìí tó ọmọ kékeré tó bá ti tó bí ọmọ tó méje sókè ẹ̀ tó sì nàrún kí ẹ ti bá àwọn ìtẹ̀lé tó sì máa gbogbo tó dé ẹ̀rùn tó bá dúró ìdèrún fún yà ẹ̀rùn yà ṣẹ́kẹ́ yìí ẹ̀rùn yà wà lálẹ́ tó lóògùn gbà tó ti ṣe pé kí ni ọmọ tó ti wọ sínú tẹ̀lé yìí ni tó tẹ̀lé pé ní máa ń kí àbí ó lè máa kírun fún yín lọ́wọ́ bá àwọn yòókù tèrè <laughs> yóò kàrà rẹ̀ jáde kó bẹ̀rẹ̀ ẹ̀kà wá sí hún hún hún àwọn tí délé tó ń lọ́nu <laughs> ẹ̀hẹ́n tó látara délé tó ọmọdé wá ti ìran tọ̀ráwí wọn àwọn kan máa ń kí ní 11 àwọn kan máa ń kí ní 8 tàbí 8 ókè àwọn kan máa ń kí ní 11 àwọn kan máa ń kí ní 13 òbẹ́ẹ̀ni so tọ̀ráwí àókè yà mọ̀lẹ́yìn so méjèèjì náà ló wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àdìsí wà tó nílẹ̀ pé anábì kí mẹ́tàlá so àdìsí wà tó nílẹ̀ pé anábì sallallahu alaihi wasallam ànábì ti ní mọ́kànlá ìṣòro so àmọ́ èwo ló pọ̀ jù nínú ìtànà sallallahu alaihi wasallam máa ṣe òun náà ní kí ni òun náà ní mọ́kànlá ní ìtànà sallallahu alaihi wasallam ti máa sábà ṣe dáadáa òun náà ní mọ́kànlá so ìlànà so mọ́kànlá yẹn òun náà ló dáa sí ni òun náà ló dáa sí ni máa ṣe nígbà pẹ̀lú pé òun ló pọ̀ jù ìtànà sallallahu alaihi wasallam bá yẹ tó fi jù bẹ́ẹ̀ lọ náà àwọn ṣe àdádálẹ̀ kan nínú ẹ̀sìn tó ìyáàmù lẹ́yìn alẹ́sọ̀lá wa lọ́sọ̀lá náà kọ́dà a rí nínú àwọn àlàyé táwọn àfáàmì ṣe ti pé ìyáàmù lẹ́yìn mọ́kànlá àlànà ti máa ń sìn bọ̀bá náà ìdè máa ń sìn ní mọ́kànlá yẹn ó máa ń sìn tí máa pẹ́ gan tó lẹ́yìn ìgbà yẹn nígbà tó padà yá a rí pé àwọn míì ẹ̀dẹ̀ bá wọn ni láti kí mọ́kànlá yẹn yóò wá gbẹ́gbẹ́ yóò wá sí yóò pẹ́ yóò gún kẹ́rí àti ìjọba ń pẹ́ lórí ìkú ẹ̀ẹ́n tó wọ́n látara rẹ̀ náà làwọn ẹlòmíì gbẹ́gbẹ́ ni nábí kiri tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àti náà bá tún sára yìí pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n ní níbàámu pẹ̀lú àníbà ní sọ̀lá wàlú sọ́lá tó ní sọ̀lá tó lẹ́yìn màsìnà màsìnà pé ìwọ̀n òru tẹ́ rí wọn ẹ̀ẹ́ láka méjì méjì méjì ilé kò tẹ́rì kọ̀ọ̀kan yín bá tí wọ́n ń gbé kíni tí wọ́n ń páyà sí àlùbájà rí fẹ́ yọ ẹ̀ẹ́ kó ṣe kíni kó láti ṣe láti ṣe wí sí nǹkan so wallahu ta'ala a'lam so wà ní ọ̀rọ̀ náà tó bá jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn bá kírun pẹ̀lú ìmáàmù téèyàn kírun pẹ̀lú ìmáàmù téèyàn bá kí lẹ́yìn ìmáàmù ẹgbọ́n téèyàn bá kí lẹ́yìn ìmáàmù èyí tó dáa òun náà ni pé kéèyàn jọ kírun sá pẹ̀lú ìmáàmù ìdọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe tó bá jẹ́ pé tí wọ́n bá ti wá sí ẹ̀yìn tó bá ti bẹ́ẹ̀ sọ pé ó fẹ́ tún sí ìwòsàn ìfọ̀ àlọ́ lè jòkó ẹni ọgbà kò dáa torí pé àtẹ́sọ̀lá wà lọ́sọ̀lá àrẹ́bìnrin tó bá kírun pẹ̀lú ìmáàmù dálẹ́ ẹ̀ tí tí tí máa ń jẹ́ bẹ́ẹ̀ nípa ìjọ fún ìta tó alábì ni wọ́n kọ́ kalẹ̀ fún gbígbà tó yẹ kéde ẹ̀ tó fi òun tó fi gbogbo òun tó fi kírun tó tí mo fi tí wọ́n bá wá sí wíkìrì táyà fún ìmúnà ò bá sí wíkìrì ẹjọ́ parí pẹ̀lú mọ́mú náà yẹn tó tó bá dìgbà tí ẹ bá jí lóru níjẹ́ ìyẹn orí ẹ̀rẹ́ kékeré ìyẹn lè lọ sí wíkìrì yẹn fúnra yẹn kò ká pé mọ́mú wa fẹ́ kí wíkìrì yẹn kó fẹ́ kí tó èyàn sì wò pé èyàn ó dìde lóru fúnra yẹn sí yẹn láti kékeré láì tún kírun so èyí ó sì pẹ̀lú ẹ̀ tí ìbá wá sí pẹ̀lú ẹ̀ èyí ó sì kíni èyí ó wà á tọ́ba sálámà yóò sì dé èyí ó wà á sí ẹyọkan sí tí ó fi jẹ́ pé kíni yóò wà jẹ́ sábẹ́ fún yàn jẹ́ lóòrò so eléyìí ó náà ní àlàyé sí àwọn àfáà ní ìṣe nípa wọn ni so ní ìjọba béèrè béèrè mọ́ nítorí pé lánàá mo sọ pé nípa ọ̀rọ̀ àsọ̀látò káyọ̀ ní aláwọ̀ tí wọ́n béèrè so ó náà ní pé ìwáyà wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nípa pé a ìrun pípé nípa àsọ̀látú minan naum so kí ni wọ́n pè ní àsọ̀látú minan naum òun náà ń pè ní kíni òun náà ń pè ní àtẹ̀síwì so a rí ẹ̀rí tó wá ipe ànábì sallallahu alaihi wasallam Abu Mahdura ó lànàbì kọ́hún ní ìrun pípé pé ànábì wá púpàtà ànábì kọ́ bọ́ ẹ̀ arábìnrin kúrúta as-salatu khairun minan nawm ó máa sọ pé kí ni ó sọ pé as-salatu khairun minan nawm náà nínú ìwáyà ní ó ní as-salatu khairun minan nawm as-salatu khairun minan nawm fil ula minas subh ẹ̀dìbà ní fil ula minas subh yà níbi ìrọ̀kúpé àkọ́kọ́ àrí ìdásùsínánù iná àtùbá so irú ilé irú ọ̀rọ̀ yìí nìsìn ẹ́ òun náà ni nǹkan tó mú ìyapa ẹnu wá ẹ̀sì bá òun láàrin àwọn onímọ̀ pé pé ibi alákọ̀ọ́kọ́ ni àbí níbi kíni ibi ẹlẹ́ẹ̀kejì so àwọn onímọ̀ wọ́n wá sàlàyé nípa rẹ̀ pé kò sí ìyapa ẹnu bẹ́ẹ̀ pé ibi alákọ̀ọ́kọ́ náà ni ẹ̀ táwọn kà fún alákọ̀ọ́kọ́ táwọn kàkọ́ alákọ̀ọ́kọ́ òun náà ní téèyàn máa ń pè nígbà tí àlùfáàjà ní báyọ̀ so ní ìbámu sí pẹ̀lú kí ni pẹ̀lú ìkọ́mà nígbà tá a bá pa ìkọ́mà tá a bá sọ̀rọ̀ nípa ìkọ́mà àti àzáàrí òun láti ní kí ni a pè ní àzáànáàrí ìtumọ̀ yìí náà ni pé àzáàrí pé ìwọ̀n tẹ̀yìn ó pè nígbà ni so iná ni pé èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé àtìkọ́tí yóò sọ pé àtìkọ́ láàbò máyé lóbi ìdáná òun òun náà ni pé nítorí pé ìgbà yẹn òun náà ní kíni òun náà ní irun yẹn ti kíni irun yẹn ti wọlé tó alákọ̀ọ́kọ́ tí yẹn pè yẹn níṣe tó a ti pé àkájà yóò ti di ọgbà yẹn irun ò ti ṣe kíni irun ò ti wọlé kò ti sọ̀rọ̀ yẹn then àdúrà ní sọ̀rọ̀ àwọn àlẹ́ ọ̀sálàm yẹn níbi àzánà alákọ̀ọ́kọ́ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní kíni òun náà ní pé ibi tá a ti wí òun náà níbi irun pípé nígbà tó ń bá ti ṣe kíni irun àti nígbà tí wọ́n bá ti ṣe ìkọ́ ọmọ nítorí pé ní èdè lárúbáwá àwọn a máa lo gbólóhùn méjì gbólóhùn kan ẹ̀ wọ́n nígbà tí a ti tẹ̀lé wọ́n a máa gbé kan bọ̀ náà ara wọn yóò wá fún yóò wá sọ kíni yóò wá sọ sí yóò wá sí ìkankan lápèjú orí mi àgán àti àlùfọ́mà wọ́n a máa pè ní wọ́n a máa pè ní àgàmẹ́ tó bákan náà àgbóhùrí wọ̀n àgbóhùn àgbóhùn wọ́n a máa pè ní kíni gbòhùrán sọ́mọ́tò nípa pé pẹ̀lú àgbòhùrẹ́ ìrùndúrì méjì kámọ́rò tó bẹ́yà lórí káàkiri káàkiri áfíríkà àmọ́sórí àti alábà ìyá papọ̀ sáwọn sọ̀rọ̀ nípa ìgbà ìjọba wọ́n ní ti àádín ti àádín ìmọ̀ràn yìí nígbà ìjọba umaru méjèèjì kò sí lọ́gbà lérò pẹ̀lú ẹ̀ àìsí àádín àdìbákiri wà umaru kò sí dàní táàbá sọ̀rọ̀ nípa gíní nípa pé ìgbàwó lásọ láti àtẹ̀wé àgbọ̀ládú khairun nínà náà òun so òun náà ni nǹkan tí àwọn lájínà tó fi á ìmọ̀ ẹ̀ òun náà ni wọ́n sọ nínú fatuwa wọn wípé ìdáàbì ṣe àgbọ̀dáàtò káírún nílà náà òun náà ní kíni òun náà nígbà tí alifájà ní bá fi hàn pé a ti kéde pé alifájà ní fi hàn pé àsìkò ló ṣe kíni àsìkò ìlú tó tó kìí ṣe ibi alákọ̀ọ́kọ́ yìí ọ̀làwùjọ àlá àlá ìsàmùlọ̀ àbí ìṣẹ̀lẹ̀ ìlànà àti